ẹsẹ̀ kìíní títí dé kẹtàdínlógún ó kà báyìí. olúwa sì pe mósè ó sì bá a sọ̀rọ̀ láti inú àgọ́ àjọ ó wí pé bá àwọn ọmọ ìsírẹ́lì sọ̀rọ̀ kí o sì wí fún wọn pé bí ẹnikẹ́ni nínú yín bá mú ọrẹ ẹbọ wá fún olúwa kí ọrẹ ẹbọ yín jẹ́ ẹran ọ̀sìn láti inú agbo ẹran tàbí láti inú ọ̀wọ́ ẹran. Bí ọrẹ ẹbọ náà bá jẹ́ ẹbọ sísun láti inú agbo ẹran, kí òun kí ó mú akọ màlúù tí kò lábùkù, ó sì gbọ́dọ̀ mú un wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ kí ó ba lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kí ó gbé ọwọ́ rẹ̀ lé orí ẹbọ sísun náà, yóò sì jẹ́ ìtẹ́wọ́gbà dípò rẹ̀ yóò sì jẹ́ ètùtù fún un kí ó pa ọ̀dọ́ akọ màálùú náà níwájú Olúwa. Lẹ́yìn náà ni àwọn àlùfáà tí í ṣe ọmọ Árónì yóò gbé ẹ̀jẹ̀ ẹran náà, wọn yóò sì wọ́n ẹ̀jẹ̀ náà yí pẹpẹ tí ó wà ní ẹnu ọ̀nà àgọ́ àjọ ká. Òun yóò bó awọ ara ẹbọ sísun náà, òun yóò sì gé e sí wẹ́wẹ́. Àwọn ọmọ Árónì tí í ṣe àlùfáà yóò fi iná sí orí pẹpẹ wọn yóò sì to igi sórí pẹpẹ náà lẹ́yìn náà ni àwọn ọmọ árónì tí í ṣe àlùfáà yóò to ẹ̀gẹ́ ẹran náà pẹ̀lú orí àti ọ̀rá rẹ̀ sí orí igi tó ń jó lórí pẹpẹ kí ó fi omi ṣan nǹkan inú àti àwọn ẹsẹ̀ rẹ̀ kí àlùfáà sì sun gbogbo rẹ̀ lórí pẹpẹ ó jẹ́ ọrẹ ẹbọ sísun ọrẹ ẹbọ tí a fi iná ṣe àní òórùn dídùn sí Olúwa bí ọrẹ ẹbọ náà bá sì jẹ́ ẹbọ sísun láti inú ọ̀wọ́ ẹran láti ara àwọn àgùntàn tàbí ewúrẹ́ tàbí àgùntàn kí ó mú akọ tí kò lábùkù kí ó pa á ní apá àríwá pẹpẹ níwájú Olúwa kí àwọn ọmọ Árónì tí í ṣe àlùfáà sì wọ́n ẹ̀jẹ̀ rẹ̀ yí gbogbo ẹ̀gbẹ́ pẹpẹ náà ká kí ó gé e sí wẹ́wẹ́ kí àlùfáà sì to ẹ̀gẹ́ ẹran náà orí àti ọ̀rá rẹ̀ sí orí igi tó ń jó lórí pẹpẹ kí ó fi omi ṣan nǹkan inú àti àwọn ẹsẹ̀ rẹ̀ kí àlùfáà sì gbé gbogbo rẹ̀ wá láti sun lórí pẹpẹ ó jẹ́ ẹbọ sísun tí a fi iná ṣe àní òórùn dídùn sí Olúwa bí ó bá sì ṣe pé Ti ẹyẹ ni ẹbọ sísun ọrẹ ẹbọ rẹ̀ sí Olúwa. Ǹjẹ́ kí ó mú ọrẹ ẹbọ rẹ̀ wá nínú àdàbà tàbí ọmọ ẹyẹlé, kí àlùfáà mú u wá sí ibi pẹpẹ, kí ó yin in kí ó sì sùn lórí pẹpẹ, kí ó sì ro ẹ̀jẹ̀ rẹ̀ ní ẹ̀gbẹ́ pẹpẹ, kí ó yọ àjẹ́ àpò oúnjẹ ẹyẹ náà pẹ̀lú gbogbo ohun tí ó wà nínú rẹ̀ kí ó gbé e lọ sí apá ìlà oòrùn pẹpẹ níbi tí eérú wà kí ó gbá apá rẹ̀ méjèèjì mú kí ó fà á ya ṣùgbọ́n kí ó má yà tán pátápátá lẹ́yìn náà ni àlùfáà yóò sùn lórí igi tí ó ń jó lórí pẹpẹ ẹbọ sísun ni ọrẹ tí a fi iná ṣe àní òórùn dídùn sí olúwa. ọrẹ ẹbọ olóòórùn dídùn ọrẹ ẹbọ olóòórùn dídùn nínú ìwé májẹ̀mú láéláé ṣàpẹẹrẹ fífi ìdùnnú, ìmoore, ìfọkànsìn hàn sí Ọlọ́run tí í ṣe Ẹlẹ́dàá ọ̀run òun ayé. Ọlọ́run gbé ìlànà onírúurú ọ̀rọ̀ ẹbọ sísun yìí lé Mósè lọ́wọ́ láti ṣàlàyé fún àwọn ọmọ Ísírẹ́lì. Ẹsẹ̀ kejì ṣe àpẹẹrẹ fífi fún Olúwa. Bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ kẹta ṣe àpẹẹrẹ fífi fún Olúwa tinútinú láì fipá múni ẹ̀kọ́ wo ni eléyìí kọ́ wa ẹsẹ̀ karùn-ún ṣe àpẹẹrẹ ẹ̀jẹ̀ jésù kristi tí ó ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ka hébérù orí kẹsàn-án ẹsẹ̀ kejìlélógún ẹsẹ̀ karùn-ún sí ìkẹtàdínlógún fi ojúṣe àwọn ìránṣẹ́ ọlọ́run fún ìjọ hàn ǹjẹ́ o máa ń gbàdúrà fún okun agbára ìtọ́ni àti ìkíyèsára fún àwọn olùṣọ́ àgùntàn kí wọ́n má bàa ṣìṣe má bàa ṣọ̀lẹ nídìí iṣẹ́ ìránṣẹ́ wọn. Àkíyèsí pàtàkì nínú ẹ̀kọ́ ti òní ni pé ìrúbọ gbọ́dọ̀ jẹ́ aláìlábàwọ́n tàbí aláìlábùkù lára, wọ́n sì gbọ́dọ̀ jẹ́ ohun ẹlẹ́mìí aláàyè. Ẹ̀kọ́ wo ni èyí kọ́ ọ? Róòmù orí kejìlá ẹsẹ̀ kìíní sí ìkejì. Fún ìrònú ka Hébérù orí kẹwàá. Ezequiel.